الله الذي تفاعلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف مباردة الله سبحانه وتعالى يدي أقوى واقو وديتو قطاكيج تازين دي بلو وري السلام تلا وناني إسلام تلك تعالى torí kìí ṣe mímọ̀ ṣe wa ó fi ìsìláàmù ta wá lọ́rẹ toró ni ògóńgó ọrẹ àtòríire ọba adẹ́dà kìí dẹ̀ ṣe mímọ̀ ṣe wa ọba náà tọ́ wá fi ta wá lọ́rẹ tọba dijọ́ tí ń béèrè lọ́wọ́ ẹ̀dá pé ẹ̀sìn yín dà kó jẹ́ arìn jábọ̀ kọ́mọ̀dánù àláyà kó jẹ́ abá níbi tó lérè torí pé kí ni iná ọgbà àdìjẹ́nà ìsìláàmù ti jáde. ẹni tí ń bá ń ṣe ń bo ní òtún lọ ọgbà àdìjẹ́nà ẹni tí ò bá rí ṣe fa iná lílá wa ilé ìbẹ̀rù jùlọ ó ti pò fún ó ti rò fún kọ́kàn kú kó gbọ́n ẹsẹ̀ kù tí òfò ló kù. ló fi jẹ́ pé gbogbo ògbà bí ìsìláàmù èèyàn ṣe ní yìnyín lèèyàn máa sọ bí ó ṣe ní di àjàǹbàkù tí ò fi ní di tí ò tí ò wọ́ ọ̀tẹ̀ tí ó fi wá di wípé àtiwọ́ àtàwọn tí wọn ò ṣe é ẹ wà á di èrò òbí kan náà kọ́nà ọmọ ṣètò alẹ́. lótú pàtàkì Umar bin Khattab radiyallahu anhu nǹkan fẹ́ lé nínú ilé àtijọ́ àti mu kò fẹ́ rọrùn. sáàdẹ̀ mọ̀ pé kò sí tí máa tọba lé ilé bí ríbo rìbo bí tó tó bá tọ́ba tiẹ̀ jẹ́ pé tìwọ́ nìkan yìí ó ṣe é gbọ́ ìgbà tí ìyáálé àwọn mánéjà ní ilé wa sọ pé kò sí kinní kò sí kinní kò sí kinní o orí rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ fò pàápàá jùlọ nígbà tí wọn náà rí ibi sá àwọn ọmọ rẹ̀ tó mú ọmọ rẹ̀ àánú tó mú lọ bóyá ìṣẹ́lẹ̀ làlẹ́ fúnlẹ̀ náà ká fi mọ̀ pé ọ̀lọ́ ẹni kálẹ̀ nígbà míì ẹni tó ní owó kan nǹkan àti tí ọba há lọ́nà kan yóò há lọ́nà mi súnà ọba rírà súnà rẹ̀ ló fi lọ bó jíṣẹ́ lọ́sọ̀ àtúnà ó ní ilé ha òjíṣẹ́ lọ́sọ̀ àtúnà nínú pé kí n fún ọ ní tí ó dáa ju tí o lérò lọ. Umar ní lọ́jọ́ra àná yá Rasulullah sallallahu alaihi wasallam fún mi. Ó ní máa ti àdúrà yìí gbogbo ọba. Àdàmà Fásitì Ìdílé Ìsìlámù kọ̀ ìmọ̀. Wọ́n bá rẹ̀ tí mo bá wà lóòrùn sọ́mi pẹ̀lú ìsìlámù wàfáàsìmẹ̀ ìsìlámù kọ̀ ìdẹ̀ tí mo bá wà ní ìjókòó sọ́mi pẹ̀lú ìsìlámù wàfáàsìmẹ̀ ìsìlámù rọ̀ ìdẹ̀ tí mo bá wà ní ìdùbúlẹ̀ sọ́mi pẹ̀lú ìsìlámù wàlá ti ṣẹ́ mi bí àdúgbò ìhàsídà má pèmí ní akúfọ́ tayọ̀ má dẹ̀ jẹ́ kí elénú ibi ni ó yọ̀ mí. Ọlọ́run ìyá sáré kẹ́lẹ́ kó lè fẹ́ ilẹ̀ kọ̀bẹ̀ inú ilé ẹ̀dẹ̀ wọ́n lọ́wọ́ ọba gbogbo dáadáa tó jẹ́ pé sọ́ọ̀ rẹ̀ èyí pé ọ̀dọ̀ rẹ̀ ní tí wá mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ dáadáa wo ni sọ̀dọ̀ rẹ̀ lọ́tí wọn. وأعوذ بك من كل شر خبعين وبيده وبابه tó jẹ́ pé wọ́n ló fi káyìn wọ́n ṣáájú ọ́ májè ń ṣẹlẹ̀ sí mi. kí ni ó ń lọ tí ká máa yẹ gbogbo ìgbà ní wípé any condition tá a bá wà bóòlù Islam ò ní ìdojúrú torí fìtínà kò sí tí fìtínà ò lè sọ ẹ̀ dáadáa ó lè jẹ́ fìtínà ayé àmọ́ ó lè jẹ́ fìtínà ilé gbígbé ó lè jẹ́ fìtínà ọmọ ó lè jẹ́ fìtínà ṣe ó lè jẹ́ fìtínà kẹrẹ báyìí ni ó bẹ̀rẹ̀ bí eré bí àwà yóò lè di nǹkan míì tó jẹ́ pé ah! kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀. kí ni ẹ̀kọ́ tá a tún kọ́ èèyàn gbọ́dọ̀ jẹ́ kẹ́nu òun ó dúró lẹ́ẹ̀kan lórí àdúrà rẹ̀ torí kí ọba òjíṣẹ́ lọ́sàá ọba adẹ́dà máa ń tijú kẹ́rù rẹ̀ ọba mi ọba ọba mi. kọ́ wa káwọn sílẹ̀ lófìfo kọ́mọ fún ti fẹ́ ó ṣe kó kéré tó tọrọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí náà ẹ máa bẹ̀ẹ́ pípọ̀ kódà tí bàtà yín bá já ẹ máa wá bá ń sọ ọ̀bá dẹ́dà kí ni túmọ̀ yín kéèyàn gbára lè débẹ̀. mistake kan wà tí gbogbo wa ń sọ kí ni mistake ọ̀ bí iman àkídà tawhid bó ti jẹ́ pé ẹ̀sìn ni a gbọ́dọ̀ mú nínú tírà ọba rẹ̀dà a gbọ́dọ̀ wá àlàyé òjíṣẹ́ lọ́sọ̀lá àtúnlá lórí rẹ̀ a dẹ̀ gbọ́dọ̀ wá ìṣesí àwọn ẹni rẹ̀ tí kọjá lọ lórí rẹ̀ ká má bàa ṣiṣẹ́ tí òun náà rí bẹ́ẹ̀ nísìn àdìkí òun ti wọ̀ sàdìkí òun ti wọ̀ àlè bí nǹkan kan tọ́ka ń pẹ́ mo ti fẹ́ ṣe mẹ́rin tèmi nù mo ti fẹ́ ṣe àríwí tèmi nù mo ti fẹ́ ṣe àkídà tèmi nù bó ṣe wù wá bó ṣe wà lákọọ́lẹ̀ ṣé a lè ṣe ájì bó ṣe wù wá. Òṣìṣẹ́ lọ́sọ́lá lọ́sọ́lá mo sì sọ wípé ọba lẹ́dà lórí àkídà lórí àgbékalẹ̀ lórí bá a ṣe ṣe wọ́n ní kó lè bá a bẹ̀rẹ̀ sẹ́bí rẹ̀ sọ fún wa wípé ojú ọ̀nà tèmi ni o adìrú ìlọ̀lọ̀ mò ń pèpè lọ sọ́dọ̀ ọba adẹ́dà kí ló fi kún un ó ní aláàbàtì rẹ̀ tún pẹ̀lú ìyè kìí ṣe wípé mọ̀ ń kàn ṣe lásán rárá ó ní òye bá a ṣe gbé kalẹ̀ ó kàn ṣe bó ṣe wọ̀ wá tó máa ń bọ̀ ó ní àná èmi o wọ́n mọ̀ lè tẹ́ bá nìyẹn àtàwọn tí wọ́n bá tẹ̀lé kí ló ti kú ó ní fọ́sùn hàn lọ́wọ́ mímọ́ ń bẹ fún ọba adẹ́dà wọ́n máa ń àmì lẹ́nu mùṣírìkì èmi ètò mùṣírìkì mùṣírìkì tí ó lè lọ òfin lọ́nà tọba adẹ́dà ò pa wá tí ó fi fẹ̀ẹ́nu tí ó jẹ́ pé fẹ̀ẹ́nu rẹ̀ ní sìn ntòhùn ní ṣe kì í ṣe ntọ́ka adẹ́dà fẹ́ torí ọkọ̀ òdìgbè yẹn bá ń ta tó sí nǹkan tàbí kó kúrò lórí tó ń ta ó sì kan ó ń pe nǹkan kan wújẹ́wújẹ́ yàtọ̀ sísọ náà kó tó ní pé ń ṣe síríkì lára àìmọye èèyàn tó jẹ́ pé ìtọ́ ẹnu wọn ló bá tí wọ́n sùn nítorí wọ́n fẹ́ lọ́ba adéra ti ṣe pé fún wa àdókòmọ́sọ́lá ń ó ní apàrẹ́ ìtàmẹ́ni sákàdà ìlà àwọn ìwọ ò ẹni tó sọ ìfẹ́ inú rẹ̀ sí ọlọ́run ọba tí ó kù fọ àdọ́gbà ọ̀dáwà ẹ̀ ẹ̀lẹ̀ ó ní mà lóòótọ́ ṣùgbọ́n ìjọba ti ìfẹ́ rẹ̀ ni máa wá ẹ̀ láti fi lẹ̀ máa lọ kàn pé ọlọ́run ọba ti lọ́kàn tí ìfẹ́ rẹ̀ ó máa lé rẹ̀ ti ń kọjá lọ wọ́n kọ̀ọ̀kan wò wọ́n ti súnmọ́ àwọn tó bá yẹ kí wọ́n tó ń bọ̀ yé wọ́n sì nǹkan báyìí bá tẹ̀lé bóun ló ṣe yẹ ká ṣe náà láti fi gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn láti fọ̀rọ̀ jomi tó rọrọ̀ bóyá àwọn ìwà lójú ọ̀nà àtẹ́lẹ́ àwọn ti yẹ torí wípé kí ló bá adẹ́dà sọ onífàlà máa gbá wú gbá wú lọ́wọ́ kúrò bọ́ọ̀mù tí a bá kíkẹ́ láti ẹ̀sùn kó lójú ọ̀nà ìjọ ìkẹ́ ìṣe ẹ̀mí náà ò yẹ tẹ́lẹ̀ láti yẹ sọ iná ilé dáwà ilé ilé ọjọ́ kòròfó ló kù tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ lọ tí wọ́n ń sọ̀rọ̀ ọ lọ tí wọ́n rí pé ah wújẹ́wújẹ́ ti fẹ́ máa jẹun nínú ọkà àwọn bí ìgbà tó jẹ́ pé àwọn ń sọ ni láti ti ìmpírẹ́sì àwọn tí ń rí fúnka àwọn bàbá kẹ torí kìí ṣe torí ọlọ́mọ ọba mọ́ nítorí ìbẹ̀ ti torí ọlọ́mọ ọba kò ní lérè láyé pé kò pé lónìí rí lọ́rùn. ọba ní kó gbogbo ẹbí dúdú kan kìí ṣe torí ọlọ́mọ ọba ìfẹ́ ló ní ìfẹ́ ló rọ́ àṣẹ àjì kí lọ sọ ó ní kò dún ẹnì mọ̀nà sí lọ ẹmú bẹ́ẹ̀sì sí ájì mi o ẹmú lára ájì mi nífi. Ìrún kọ́ kí lọ sọ, ó ní sọ́dù kàmárọ̀ ẹ̀tù mú ní òṣọ́lù. Ẹ kí ìwọ̀n bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kí ìwọ̀n. Ẹni tí mò rẹ̀ bá jọ sí mi lọ́lọ́run ọ̀gọ́ gbà. Àwọn sàbí, lọ́dẹ̀ ara ń torí ìfẹ́ torí ìmá lé kí gbogbo nǹkan tàwọn kọjọ tó jíṣẹ́ náà sọ́lá rẹ̀ sọ́lá wọ́n lọ ní ìṣẹ́ náà sọ́lá rẹ̀ sọ́lá wọ́n wá ń béèrè lọ́wọ́ rẹ̀ àwọn ìyàwó bóò ní ìjọsìn rẹ̀ nínú ilé àwọn ti rí títà táwọn bá wà pẹ̀lú rẹ̀ àwọn máa ń ka ẹ́ àìmọye ìgbà ẹgbà wa kan sọ pé lọ́gọ́rùn-ún gbà ẹgbà wa kan sọ pé ní àádọ́rin ìgbà ní seventy times kí ni máa ṣe. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه yóò máa tọrọ àfọyí torí pé kí ọba adẹ́dà ló tí náà kẹ fún ẹ̀dá ni ìkẹtọ́ bá dẹ̀ ti ti sí fún ọ tọ́n bá ti tọrọ àforíjì yóò tú ọmọ alálùbáríkà aburú òní ìgbà kò sí ìkankan tí lóyún àlè lọ síwájú tí máa dáàbò bóyá tí dẹ̀ mú kí aburú wọn ṣẹlẹ̀ síyàn bíi wípé kéèyàn ṣe tẹ̀rí lẹ́nu lẹ́nu níṣèjì كريستيان الرابع الأخضر قولي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وفي كفاتيو توسي أفضل الله سبحانه وتعالى ومن الكاسوس لا شيء قدام قلوبي له الملك àkóso gbogbo nǹkan wọ rẹ̀ lọ́wọ́ wọlé wọlé ham nítorí náà òun lẹ́yìn tọ́sí wọ́n wà ní akúni ṣe ìkọ̀dé tó ní kápá lórí gbogbo nǹkan òsì tí o ní kápá lé lórí tó lè ṣẹlẹ̀ sáà sọ́nà ọ̀lẹ́ ní ọba sọ̀gbọ́n ọba adẹ́dọ̀ pẹ̀sẹ̀ ọgọ́rùn-ún rẹ̀ fún yóò fún láàyè ọgọ́rùn-ún yóò yà ẹ̀yà aburú lọ́nà ọgọ́rùn-ún yóò fún ní ìdáàbòbò kúrò nínú ètè àṣetán lọ́nà ọgọ́rùn ẹnìkan wà á ní orí tẹ́ẹ̀rí pé tó tó tiẹ̀ àyàfẹ́ tó bá ṣe dọ́gọ́rùn lọ. kí ni kọ́ńtẹ́ǹtì gbólóhùn tẹ̀fíìdì. ló fi jẹ́ pé kò sí ní tí máa ń la ìrètí ìyàwó kúrò nínú òkè ìṣòro bíi kéèyàn fi tàwíìdì nílẹ̀ kí ló jíṣẹ́ lọ́dọ̀ àtúnṣe ó ní dùá rínú ní àdúrà bàbá ẹlẹ́jà ìdá àdúrà wọ̀wọ́ kì bẹ́tù nìṣọ́ tó fi gbé ọlọ́run ọba nígbà tó wà nínú ẹ̀jà ó ní mùsùlùmí kan kò sọ fún gbàgbọ́ òdodo kan mùsùlùmí kan kò ní fi bẹ́ lọ́run ọba lórí òkè ìṣòro tàbí nǹkan kan tí máa ń dà láàmú kọba rẹ̀dà má dàkú. ọwọ́ ni kí ni wọ́n ní la ilaha illa anta subhanaka inni kuntu mina zalimin marhaba. <laughs> la ilaha illa anta òsì tó tó ti di ìbáṣe wọ̀ wọ́n bá rẹ̀dà subhanaka mímọ́ ń bẹ fún ọkọ̀ nínú gbogbo èròkérò tá a bá ti lò lórí rẹ kí ọ̀tọ̀. Ìwú dájúdájú èmi kúntùmí náà sọ̀rọ̀ mi mo wà nínú àwọn alábòsí tó ti kó sínú gbogbo àwọn agbègbè ìwọ́dẹ̀ lọ́wọ́ máa ń forí jẹ̀dá mo túbá forí jìn tọ́ba ti forí jìn ẹ̀kọ́ gbogbo ilẹ̀kùn òṣì tí wọ́n sọ. وقلت استغفروا ربكم إنه كان غفارا كني consequences in istighfar wọ́n ní yóò sì lè sàmà àlékún mìíràn tí ò bá ti sí tọ́dà bá dá kò sójò yóò rọ òjò kalẹ̀ fún kò fi máa ń bẹ̀rù wọ́n ní wọ́n yóò dé nìkan. وبنينا ويجعل لكم جنات ويجعل لكم وتقول ما لكم لا ترجون لله وقارا سبحان الله ọkàn nínú àwọn ọmọ rẹ̀ ó déwájú àpá ó bú sẹ́kù kí ló dé ó ní ọdún kẹjọ ni tóun ti lọ ní ọkọ̀ òun ọ̀gbọ́ pa òun ò di ẹ̀gbọ́ òun ò ní kó bàjẹ́ mọ́ wọ́n ní rárá mọ́ sọ máa wọ̀. mọ́ sọ pé bí ọba ti ẹ̀ bàjẹ́ rárá èyí tí ó ní tí ó bì tó rìn tí ó dàgbà tó ni ọmọ tọrọ bá ọba ti fẹ́ kó lọ. nínú àwọn ọ̀nà bí ọ̀dọ́ ọba dẹ́nà ẹyẹ ni wọ́n ní orí tó ṣàgbò bọ́mọ rẹ̀ nínú àwọn àwòkọ́ tán ẹyẹ ló bímọ èmi dẹ̀mí ọ̀kadìbàlá tìmínà ní ọmọrì ètìyà mọ̀lẹ̀ ti di ogún gbogbo ẹ̀ sí wàhánà làásùn mímu kí lọ́ba rẹ̀ là sọ ó ní yẹ́bùrúkú mọ̀ ẹ̀ṣá ìrẹ́ ìfà. Ìyí máa ń rọ ẹni tó bá fẹ́ lọ́rọ̀ kò sí àlá ń bẹ̀ bíbọ́ yẹ kó dogbo orí bákan bóyá omi ní ń tà bóyá búrẹ́dì ní ń tà bóyá ọmọlanke ní ń tì lásìkò rẹ̀ bá ti tó yọ́mọ̀ yóò sì fi nǹkan rẹ̀ kò sí tọ́kàn kò sí tọkọ dí fún anything tó bá fẹ́ sí yóò ṣe ọwọ́ abẹ́rẹ́ wà lẹ́la sẹ́mi náà bá dẹ̀ kí lọ́ọ́ ṣẹlẹ̀ ó dẹ̀ lọ́ọ́ jẹ́ pé tí a bá wà ní òkè tó mọ́rọ̀ rẹ̀ kúrò máa nírètí síta ni ọba abẹ́ẹ̀dà má jà kàn náà kẹ ọba abẹ́ẹ̀dà lóbìnrin la dọ́kítà tún ní ọ̀rọ̀ àmẹ́tẹ̀ lọ́ọ̀ mọ́jàkàmù náà ìkẹ́ ohun ọba adẹ́dà máa bẹ̀ máa gbára lé máa sáájú gbogbo kì í ṣòro tó fi jẹ́ pé ṣẹ́kì islam ní ìlú kẹ́míà òṣìmọ́lá ọlọ́mọdéwàsá ó ní kí wọ́n bá kó àwọn àdéhùn àbọ̀ mọ̀sáì tó wọ́n bá lójútùú rẹ̀ àti nítorí òun máa ń lò wọ́n bá ti sì fún àmọ́lẹ̀ أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ìgbà tó mú bá máa sọ tó mú bá sọ bọ́ọ̀mù ó ní òun ò ní mọ́bí kí n ti tú wá tí ọba rí bẹ́ẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ ká ní à ọmọ wo ni àwọn èyí ẹ̀yẹ

kì í ẹrú tó ẹran torí àbò òṣè ní gbọ́ lọ ilé gbogbo ìgbà ọba adẹ́dá ọ̀kẹ́ ojúbó òṣèlè rẹ̀ nígbà míì mọ̀sáì yìí lè pọ̀ tí ó dẹ̀ lé òun ò tí ì fèsì mọ̀sáì nìkan rí kọ́ wá jẹ́ pé òun ṣe yí sí fáàrí ju ún mẹ́ta lọ kọ́ba adẹ́dá tó sí fàyà rẹ̀ fún wọ́n á sọ fọ́ọ̀mù àyàwó kún fún ìfàs ṣe wọ́n ṣe ìfàs tọ́ ẹ̀sọ́ pé kí wọ́n ṣe ìfàs tó bá jẹ́ náà fúlà lóò ló kì í sì fáàmù náà rẹ̀. tọba wà ní roko istifan yóò sùkún. bọ́ba ti ẹ̀jẹ̀ kẹsẹ̀ ní foríjì bọ́ba jẹ́ pánú wò ní ní ètò gbé ìwọ lọ sọ báyìí nínú tírà rẹ̀ má wàá jẹ́ pé lórí ìnínú tó sọ yóò ti ní ìṣẹ̀lẹ̀ torí ẹni tí sọ̀rọ̀ tí ò ní ṣe yìí ló tún kẹkún mọ́lẹ̀ kó sùn ní tó lọ lẹ̀ ó lóyún kí a máa bẹ̀rẹ̀ lẹ́yìn àfa àtọ́kù wípé ńgbà ọba yẹn ní sin o ńgbà ilẹ̀ bá fún o lẹ́tùn máa sọ pé ẹ fẹ́ fètò sí o. láàrin ọdún márùn ẹlẹgbẹ́ bí ọdọọdún ní bímọ ni. àmọ́ mọ́ṣíkìlá rẹ̀ ló ṣẹlẹ̀ ìjọ ọkùnrin lòún bí òun ti ẹ̀rọ bìnrin ẹni tí ó ti ẹ̀ bá àwọn aṣọ àwọn aṣọ táwọn ará yìí tún lọ bá fa ó tún ti dé ohun kan ní kí ló tún ṣẹlẹ̀ ọkùnrin ọkùnrin nìkan lòún rí ó tún ṣe istikfar náà kó fún ọlọ́dúnrún ọba kì í istikfar náà rẹ̀ ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ istikfar ọba rẹ̀ rà tún kẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ ó gbé mi ní mẹ́ta gbogbo nǹkan wọn kí ni ntí nǹkan wà ìgbára lọ́nà nìkan ìmá képe ní gbogbo ìgbà. Àwọn àlẹ́bí rẹ̀ tó wọ́n tí nǹkan bá ti lélẹ̀ fún wọn a ní فسبح بحمد ربك بالغدو والعصر ẹkún fún àìṣe àfọ̀mọ́ fún ọba yín gbẹ̀gbùdù nígbà ilẹ̀ mọ́ àti nírọ̀lẹ́ ẹ máa kún fún oníṣíṣe ẹ ti bá ti mú wá bí tàbí tọ́lọ sọ́dọ̀ òjíṣẹ́ láti là sọ́nà ó ní ìyá rẹ̀ sọ́nà kò yé ni òjíṣẹ́ láti kọ́ mọ̀ wọ̀lú. قوم سبحان الله والحمد لله ولا اله الا الله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم كان الموت واعطينا سبحان الله والحمد لله ولا اله الا الله ولا اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم وتنين تيمو في اميري شمسا سلام وتنين تو mo ní nǹkan le mò ń fẹ́ kí nǹkan bùkátà ló ń bíyá ní máa ṣe lè gbogbo tó ní máa ṣe ìtọ́lọ́mọ ọba ni kò sí kò sí nílẹ̀. subhanallah ní máa ń bẹ fún walhamdulillah ọpẹ́ ń fún wala ilaha illallah ọdún tó tó ń nìkan wala wala hawla wala illa akitiyan kan ò sí agbára kan ò sí àyàfi pẹ̀lú ọba adẹ́dà ọba tí ó lékè ọ̀la lórí àràṣì rẹ̀ ọba tó gbọ̀ngbọ̀n gbogbo ń tọ́ kàkà rẹ̀ kò sí tèmi bẹ̀ èwo ni tèmi bẹ̀. òṣìṣẹ́ náírà sọ̀rọ̀ ní òkè tó ọba ti ṣe tán kó o ṣe àlámọ̀ fẹ́rẹ́lẹ́ ọba adẹ́dà torí jìn wàhámi tànù wàdí tọ̀nùsọ́nà wà á fi ní mọ́jẹ̀ rí dààmú wàrúzókòní rọ̀mí lọ́rọ̀ òjíṣẹ́ lọ́rọ̀ àti náà wà sọ fún mi pé ilé ètò fún ọ fún gbogbo bùkátà ayé àtìtọ̀ mi ó nítorí pé tó ọba ti pé subhanallah ọba adé náà sọ pé sọdọ́kítà òdodo lọ sọ alhamdulillah lọ sọ pé òdodo lọ sọ la ilaha illallah ọba adé náà sọ pé òdodo lọ sọ Allahu akbar. وما لنا فقود بالأصل ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وبعدين وما لنا فقود ثم فما على ما فرج وهو بعد فرج وما لنا فقود فعلت وتسيء وارحمني تعالوني يصف بعد متفق wọ́n àdí ní tọ́mítọ́nà ọba rẹ̀ lọ sọ pé mo ti fẹ́ lọ́dúnkù à ọdúnkù wọ́n àdí ní wọ́n á fi mú ní àkókò nínú ọ̀rọ̀ mi ọba rẹ̀ lọ pé mo ti fẹ́ wọ́n lùdúnkù ní rọ̀mí lọ́rọ̀ ọba rẹ̀ lọ pé mo ti fẹ́ ó ní ẹ̀ àti ta ọ̀mì báyìí ọba rẹ̀ là mú márùn èmi náà mú márùn Ta lọ́ba adẹ́dàá tó ní kí wọ́n máa ṣe lé níwájú òṣìṣẹ́ látàkùn torí ti torí ti wájú. kámọ̀ fi máa sáká òṣìṣẹ́ ló fara fún mi pé eléyìí ti tó fún ọ fún gbogbo bùkátà ayé rẹ̀ àtọ̀run rẹ̀ mọ̀jọ́rọ̀ tested and certified torí pé kí ẹnu ta ló fi jáde ẹnu ẹni tí ì fúrọ́ ẹni tí ì sọ fún ẹnu rẹ̀. إن هو إلى وحي يوحى mistake tá a ṣe é jù ò ní wípé a mọ̀ pé bó ti jẹ́ wípé a kàn lè jí sọ pé a ṣe tawhid bó ṣe wù wá bó ṣe wù wá ẹnìkan ló ń fẹ́ tọ́lọ́wọ́. sẹ́wọ̀n tó ṣe wọ́n bá sínú ọ̀wọ̀ wọn ọba dákẹ́ kọ́ sọ̀rọ̀ ọba lọ sọ fún ìṣẹ́ náà sọ̀rọ̀ èwo ló dé tó fi bọ́ sínú wọn ó lóun ti ń fi ìjọ tì ọdẹ sọ̀rọ̀ ètùtù ẹ̀sán ẹni kan máa sọ̀rọ̀ kókó nínú òòlù ẹ̀sìn wọn bàbá àkọọ́lẹ̀ lẹ̀sìn wa gbà. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́kọ̀ọ́láyà ẹ̀sìn ni tó o rí gbogbo ilé tọrọ ti dàrú ọba ní kó o jókòó wọn ọ̀fẹ́ ti tó wọn òfin kí wọn ọ̀fẹ́ ti tó ẹ̀ máa kí ọkọ fẹ́ ṣèṣẹ́ ni tàbí kíyàwó fẹ́ ṣèṣẹ́ ni tàbí káwọn méjèèjì kí wọ́n máa ṣèṣẹ́ ni kí jàǹbá kọ́ máa tà fún jàǹbá rà tí máa tó bá tàn. tọ́ba wa ti rí bá ẹni tí yóò tẹ̀lé pẹ̀lú olúkálukú ni wọ́n fọ̀rọ̀ lọ. òun ti mọ̀ pé bí ìwà báyìí nù tó dẹ̀ tẹ̀lé ìfẹ́ náà nù dá sọ́dọ̀ àfàlà rẹ̀. àwọn òbí tọ́mọ̀ ní pé wọn ò gbẹ́sìn yìí ṣùgbọ́n lórí iṣu mọ́sálà yìí èyí tí ó tẹ̀lé fẹ́ inú òun ni wọ́n ó ṣe àní ẹ̀jẹ̀ àbọ̀sọ́dà wọn. sẹ́ńtúrì rẹ̀ pé máa ń fi ọ̀rọ̀ lọ ẹni tí ó yẹ òpè gbogbo ẹni tí ò bá ti mọ ẹ̀sìn wèrè lọ́la jù torí wèrè ní tẹ́kínìkì ilé ìnílẹ̀ kí wọ́n tẹ̀ mọ́lẹ̀. ó tẹ̀ mọ́lẹ̀ ìdí ń tẹ ọ̀gbọ̀n ọ̀rọ̀ ní lẹ́nu nípa ìfẹ́ ní. kí ló lè yẹn jú ẹ̀ àti ká padà sí drawing board kí mo bá rẹ̀ sọ. ó fún ọkọ rẹ níwọ̀ rẹ̀ ìyàwó náà ọkọ náà fún ìyàwó níwọ̀ rẹ̀. gbogbo ohun tí mo bá ti ṣe ní ọba alẹ́dá nìkan ló ní fífà yìí gbogbo ohun tó bá wù mí ní èsì ọba alẹ́dá òun nìkan òun ló ní àpèjúwe tóró ni láàyè fàáyò àmà yẹ fàáyò wọ́n hó yóò àlọ́ gbogbo tó bá fẹ́ tuntun tó lè yọrọ wọn ṣùgbọ́n yóò di gbogbo ẹ̀dá léèrè kábíyèsí ọba adẹ́dá ní kan lọ́njẹ àfa ewu lélẹ́ yìí tí ìbéèrè wọn ọba máa ṣẹlẹ̀ nínú ilé inú ilé ó dàrú àlàlàkàáza níbo ló ti rí lé àfa kí lélẹ́ ìyàwó mi èwo lélẹ́ yìí. ti ń gbọ́ kọ́ọ̀lù lóru tàbí mẹ́sẹ́gì lóru tí ò jọra wọn old time ah, àfà bóun ló ṣe jẹ́ o ah, ṣé tí a bá fẹ́ ṣe ìyàwó mi kan ṣé òun bá ṣe ti nílẹ̀ Islam ah, ṣé kò sí bá ṣe ṣe ó ní bá ṣe ṣe Islam ṣé ó takò kó takò tóbi ní bá lóun fẹ́ takò kí láá ṣe fún àṣewà Islam wáàtí láti fún wáàtí láti fún àádẹ́ sọ fún ọkùnrin kó ṣe kíni kó pa àwọn èbùbù rẹ̀ èbùbù wọ́n ṣe ṣe tí ọba adẹ́dẹ́ ó fi lọ́wọ́ sí i torí tó ọba ṣe lọ́nà tó ọba adẹ́dẹ́ ọ̀ lọ́wọ́ sí ó jẹ́ ìyá ń bẹ̀ yìí ò ní sórí ire pẹ̀lú rẹ̀. kì í ṣe táǹtì fẹ́ ní fún bó ṣe wù mí mọ́ rárá lánàá. ọwọ́ àti bí nípa ẹni tí wọn ò bí sínú ẹ̀sìn ọ̀sán ẹgbẹ́ tù ìjẹ́ tí wọ́n bí sínú ẹ̀ lọ kí ló dé fà á ṣe mọ̀ pé ìjà ìjìyà fún kí ni yorùbá wí. ìtọ́jọ́ ẹ̀yán máa fún ẹ̀sùn bí wọ́n ní tá a bá fi ara fi fẹ́ fún bàrákọ́láàfin. àwọn òbí tí wọ́n bí. ọkọ ni ó ní wọn páàdì ni wọn sùlámù ọkọ tó fẹ́ lórí ìgbà sùlámù ọwọ́ ń kẹ́sí ó ní ìgbà tí mo ọ gẹ́gẹ́ bí mùsùlùmí mo ìgbà tí mo ti mùsùlùmí yan ìwọ ọmọdé fẹ́fẹ́ mo mọ̀ pé òòrè jẹ́ níyàwó kan yáàwó irú ìyàwó ni obìnrin ló mú obìnrin o kìí ṣe pé kó wo nìkan o wo àwọn ẹbí ẹ wo gbogbo àwọn kìíní ìwò dáadáa kò tó obìnrin lè ṣe ní tóbìnrin nu wo lè mọ̀ bó ṣe ṣe títí obìnrin bá dé sí i ṣùgbọ́n wọ́n sọ yí pé torí wípé màá jowú kọ́ ọmọ kárí ní àlọ́ngò torí nígbà tó bá délẹ̀ tán òun ló mọ̀ kò yẹ mọ lóun nìkan o. kẹ́rì kábíà òbílẹ̀ òbílẹ̀ ẹ̀wọ̀n gbọ́n òye tó lò. àfààní tó kù subhanallah. torí pé ọkọ ẹlòmíì fẹ́ sí àwọn kejì ó ní òkè gbọ́ǹsán wọ́n dẹ̀ tara bó sì náà ó lọ ṣe sì náà ó ní tit for tat ṣọ́bọ̀ kọlọ́. ọ̀rọ̀ ẹ̀sìn káàsán ni ṣọ́bọ̀ kọlọ́ tó ní ìyẹn gbọ́dọ̀ lọ́pọlọ kó tó fẹ́ sùn. kó tó di pé wọ́n sọ pé àwọn ṣe ìgbà máa ń fa afẹ́fẹ́ sọ̀rọ̀ sùn wáyé ẹ̀ tó ní àtúntò nítorí rẹ̀ pé torí nítorí rẹ̀ pé olùjẹ́ tí ó pé olùjẹ́ mùsùlùmí asúná. rúfin àgbẹ̀dọ̀ máa lè sẹ́lá ọ̀dà màá tó wà ẹni tó kọ́ lọ́rọ̀ rẹ̀ ti dàrú àìwò tẹ yóò rìn àpá sẹ́gbẹ̀. ṣé òǹbẹ́ a a sì dìbò pé à nígbà tí mo rí tí ń ṣe orúkú nìyí tó tutù ní ní ní mo ní kí n gbé sẹ́yìn sẹ́yìn máa ṣe bẹ́ẹ̀. ṣé eléyìí ò wọ́ọ̀sì ju pé kí n gbé àtúntò kò wọ́ọ̀sì jù lọ. òní wípé gbogbo condition tí mùsùlùmí bá wà nǹkan àkọ́kọ́ wípé kọ́ máa jẹ́ ọkà jẹ́ mùsùlùmí lè ní o ó ní bí mùsùlùmí gbọ́dọ̀ sí i ọba adẹ́ta ìjẹ́ lókè ọmọ tí mò ń rò ọgbọ́n tí mò ń sọ ó dẹ̀ rí tí mò ń ṣe. àtẹ̀tù tó lé lókè jẹ́ ipe réètì rìvọ́ọ̀sì láwùjọ ní ibi tó ti ga jù ara àwọn ọ̀rọ̀ mùsùlùmí àwọn tí wọ́n wá jẹ́ mùsùlùmí àwọn tí wọ́n ń pè ní báwọn lágbọ̀ yìí torí pé kí ìfẹ́ inú ni. àwọn afọ àwọn sọ pé káràbọ̀ túnra mú toró ló ń fi ń bá rè wọ́n ní ẹjọ́ máa wẹ̀ ó ti ń bójú lọ lè lè tàṣe tàbútàbù. ọkà ó حلقات، sí halifot ó lọ sí ilé tí wọ́n ṣe gbogbo ẹ̀ gbogbo information. àwọn sọ́jà kó wọ́n gbé àwọn kan sínú mọ́tò wọ́n á sì ni kí ni sẹ́ẹ̀ tiẹ̀ oní mẹkáníkà kí ni sẹ́ẹ̀ tiẹ̀ oní mọ́tà gbogbo ìjìnlẹ̀ mọ́tò bá ní oṣù lójú ọ̀nà wọ́n bá sọ̀kalẹ̀ wọn ní ìfẹ́ yín ti dé wọ́n yára àwọn ọmọ bá ń pa ẹ̀jẹ̀ kí sáàyà ń dílé lórí pé kí ni ń sọ àwọn òbó lọ́wọ́ àsìkò iṣẹ́ tí ń délé bóò ni mọ́tò yóò ti lọ délé ẹ̀yìn lẹ́yìn ẹjọ́ ẹ̀ wọ́n ṣẹ̀ wá ń pe àwọn lẹ́kítọ́rà wọn mọ́tò ṣe báyìí kí ṣe báyìí kó làwọn ó ṣe sí wọn ní ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí mọ́tò rẹ̀ tó lọ. àwọn sọ́jà wa ń bi wọ́n léèrè pé kí lè wá ọdún mẹ́rin ọdún tọ́ba fẹ́ ní geraldine ford ọdún mélòó ni nígbà tí wàá fọ́ọ̀lù fáàbù ní ní ìkùnkan ọdún wọ́n ṣe àwọn àìsàn ọ̀ àfáà máa mi ṣùgbọ́n léṣe lè ẹlẹ́yìn bí kásọ̀rọ̀ ti rẹ̀ wáyà mọ kàyí mọ kàyí mọ kàyí eléyìn ò ṣe mọ̀ ìnàmọ̀lẹ̀ ẹlẹ́yìn النور الذي يبلفه الله في قلب العبد ومن لم يجعل الله له نورا فما له من نور ìmọ́lẹ̀ yìí tó jẹ́ pé tó bá ti bọ́ sínú ọkàn ojú ó rí ìnàbó sí ẹkú rí ẹnu ọ̀sán tó ẹkọ́ sọ ẹsẹ̀ ó rìn síbi tó yẹ kó rìn sí. ìgbà tó jìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ̀rọ̀ pé khairukum khairukum li ahli wa ana khairukum li ahli ẹni tó dáa jù ní ilẹ̀ tó dáa sáwọn ará ilé rẹ̀ èmi ni mo dáa sáwọn ará ilé mi jù nínú mi kí ni ẹ̀kọ́ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi tí a bá ti rí àbùkù kàdílẹ̀ ibi tá a bá ti rí kí ni àbùkù kàdílẹ̀ èdè wípé káwá máa polongo rẹ̀ ìka kéékùn solúṣà polongo solúṣà wà yóò jà fún aburú ni torí ọgbà ìmọ̀ràn tí o ti gbé lọ sí afẹ́fẹ́ àwọn ìwèrè ọgbà ọ̀dà sí àwọn tí wọn ọ̀dà kàmà wọn sọ̀sọ̀kúsọ̀ wọn dùdù kódà òmíì gan o ò lè gbé fáwọn òbí rẹ̀ ọ̀dà jẹ́ kí n fọ́ ní sàn. omi jókòó lé omojútọ́ mọ́ ọmọ mélòó ọmọ márùn-ún láti aago mẹ́rin ìgbà ní aago mẹ́ta ní òjijì torí pé yóò pèsè àfáwọn ọmọ yìí yóò pèsè àfún bàbá yóò pèsè àánú ilé yóò ṣe gbogbo ilé ìgbà tí ọba ti ṣe gbogbo ilé yìí tán bí aago méje mẹ́jọ olú bàbá wa ń gbé àwọn ọmọ lọ sí iléèwé òjò ìbùdó lè kí nǹkan kan ṣé yóò tún wọn lẹ bẹ́ẹ̀ tọba ti ń gbègbè fọ bí tírí káàkì tọba ti jí tọba ti kúrò níbi iṣẹ́ kò wá lé straight all without straight lọ sí school ni láti lọ fẹ́ kíni láti lọ kọ́ àwọn ọmọ nínú ìṣe wà lóko fún wọn. àwọn òbí ọkọ ìyá alájà parí sẹ́mọ̀ tí wọ́n ní ẹ̀jẹ̀ alápẹ́jàpá. àwọn ni wọ́n máa ń wọ mọ́tò gbóngbòrò kan báyìí tí wọ́n lè máa ń fi kó ẹrù wọ́n máa ń kó wọn bí wọ́n kó ẹrù náà ni tí wọ́n bá lọ Kánò wọ́n lọ Mẹ́dúgùrì tí wọ́n bá lọ kínní wọ́n ráàyè mójútó àwọn ọmọ ilé wọn tó gbogbo ẹ̀ àwọn fẹ́ dá sọ̀rọ̀ wọn ni nígbà wo ló ráàyè sí iṣẹ́ orò ajé tó wọ́n náà ó dé èèyàn obìnrin ti sọ ẹgbẹ̀rún ó ti gba ṣòkòtò ń dì rẹ̀ ó ti ti yẹ̀rì bọ́. ṣé ìyẹn náà bọ̀ ọ̀rọ̀ ló gbà. pé ó kú ẹkún boríboríborí mú èso obìnrin máa mú. sọ̀rọ̀ pé lẹ́gùn tẹ́lẹ̀ ń bá ọkùnrin kò jọra wọn ìwọ́tọ̀ wá jọ́ mọ ló fi mà tó lọ ṣàlàyé fún wọn màmá kò rí báwọn báyìí báyìí báyìí báyìí ó ṣe gbogbo àwọn aláyẹ ìgbà báyìí ló ti di yóò ṣe báyìí yóò ṣe báyìí nǹkan kan nígbà ìmọ̀ náà bá délé kí ni bá ó tún sọ gbogbo àwọn aláyẹ kí ló tó náà kí ló tẹ̀yìn wà fún. èrò yìí mu. àfi kọ́ ọmọ bó ṣe ṣe pẹ̀lú wọn tó fi tán ṣùgbọ́n kọ́ wá pè wọ́n dá sọ́rọ̀ ọ̀nù ilé rẹ̀ sọmọ wípé ìwọ gan náà máa ń lọ ẹ̀fẹ̀. ọmọ tí ó bì torí pé kí ni wọ́n náà jù ní ọ̀pápọ̀ tó papọ̀ kó papọ̀ pọ̀ sí àwọn ni wọ́n bí e wọn ò bóyí lẹ́bùn wọn nìyẹn. wọ́n wá tọ́mọ pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ni, ẹran méjì náà fi ń jẹun. Wọ́n bèèrè lọ́wọ́ ọ̀rọ̀ ìyàwó bá. Ẹran méjì ni wọ́n nìkan fi ń jẹun. Bóòlù ọmọ ìwé ti lákòókò. Kí wọ́n náà ti mọ̀ pé ah, eléyìí wà ní láti fáìn port. Làálà òun ò ní wọ́n ilé ilé ẹ̀dẹ̀ ọkọ̀. Kí ló fà? Kí ló fà? Ọ̀sán tó yẹ ṣé bọ́pọ̀ ọ̀rọ̀ àwọn òbí ni wọ́n ṣe kírísì àwọn ṣe lórí ẹ̀ lórí àti kìí ṣe èèyàn nìkan bí ní fún àtìká tààrà láyé alọ́kọ̀ọ́dé ni wọ́n satisfy mọ́tò ọjà tó ọjà kọ́ ọlọ́run nke ọjà gbọdọ̀ wá gbogbo ẹgbẹ́ tó bá ti lówó òdì parí. sọ́jọ́ kí ni túmọ̀ ẹ̀ ó ní wípé àwọn ọmọ bí wọ́n ṣe gbèsè ayé wọn ọlọ́run kẹwọn pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀sìn àgbọ́yé kó o mọ̀ bó ṣe gbèsè ayé ṣe wọ́n ṣe fọ̀rọ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó ṣe tán rí pẹ̀lú rẹ̀. torí ọgọ́rọ̀ náà ò ní gbọ́rọ̀. àwọn kan gbẹ̀dọ̀ ẹgbẹ́ tí a bá tẹ̀ ẹ́ bá kí ẹ bá pè wọ́n sí Islam sí tẹ̀rí láyé òṣìṣẹ́ náà bá a sọ́la sọmọdé wọn mọ̀ ní. àbùrù tẹ́tìtì làbùrù wọlé tí wọ́n bá wọlé lọ́kàn ọmọ ṣe bá kà lórí pé àwọn náà ń fẹ́ máa fì sí àwọn kan wà báwọn. ó pe ìyá kalẹ̀ ó ṣe gbogbo àlàyé fún ó ṣe gbogbo ẹ̀ báyìí Islam ti ní ká sí ìgbésẹ̀ ayé ni ó ti ní ká ṣe fún ah! ọmọ òun ti dèbò èbó náà fọ́n ìṣesí àwọn ìbónú aláwọ̀ dúdú làwọn. والشيطان هم بين هذا وذاك so bó ṣe káàárín pẹ̀lú wọn òun ló kù pẹ̀lú dùá. mísíkì ńlá ni nínú ilé kéèyàn yẹsẹ̀ lórí nǹkan kan kí ni àṣẹyẹ àlẹ̀lẹ̀ ẹ̀lì gbọdọ̀ síra ẹ fẹ́ sin nǹkan kan kí n lọ́ba adẹ́gbà sọ lórí ilẹ̀ yìí máa zù mọ́dẹ̀ tẹ́kì nǹkan fún gírántẹ́ kí bàbá rẹ̀ rà sọ lórí kí làlàyé òjíṣẹ́ nípa àtúnmọ̀ nǹkan lórí àwọn ẹni eré tí a kọjá lọ kí ni wọ́n dúró lé lórí lórí rẹ̀. a ṣàlàyé fáwọn aráalé àwọn aráalé wọ́n gbọ́ yé wọ́n pàṣẹ fáwọn ọmọ àwọn tí ròrí báwọn bá papọ̀ ni wọ́n rìn mọ́ àwọn tí ròrí ò papọ̀ wọ́n yẹra fún wọn kìí ṣe ní pípapọ̀ tẹnu pípapọ̀ tìṣesí tá a ti mọ̀ yìí pé ojú ọ̀nà yìí papọ̀ tọ́lọ́gbọ̀ òun gan irú léwu ló ti jáde ẹ̀kọ́ wo ló gbà ibà àti gbogbo òfin tí ayé rẹ̀ kéwú bóun láti ṣe gbòòlù wò. tí ò ní mu àyàn èyí wà bẹ́ẹ̀ aṣọ aṣọ gbogbo ilé àwọn afáàfin sọ pé ah, àwọn ènìyàn lè tún ọkọjá lọ bá ṣe ń gbá àwọ̀ ni wọ́n yẹn lẹ́fúnà ní wọ́n kí wọn ní ń tí wọ́n wọ́n máa ń sọ ni wípé kí wọ́n ti gbogbo ayé tí ń gbé láwọn ọmọ wípé máa ṣọ́ ọrùn àwọn lọ́rùn jù wípé kí wọ́n sọ wípé obìnrin ẹ máa bá aṣọ obìnrin kí lè túmọ̀ yìí wọ́n máa ń fi àlàáfí relationship àwọn àtọ́gbọ́n. àlẹ́sánà aláìní sí ìbọ̀síra olúkálùkù máa ní tí ó lè máa jẹ́wújẹ́wújẹ́ lọ́kàn pẹ̀lú bí tó bá ti rí ẹlòmí kọ́mọ̀ tí yìí di ṣẹ́kù nìyí wàhálà ti dé bá ìwọ tó ọmọ bá ń kíra ẹgbẹ́ ṣe kì í ṣe pé ọ̀rọ̀ ìjú ẹ̀ lẹ́nìkan ọ yẹra kú lágbo òun. eléyìí pàtàkì fẹ́jọba fẹ́ kàn rí àpẹẹrẹ tá à ń rí tí gbogbo ẹ̀ dàrú nínú ilé kì í ṣàpẹẹrẹ tó fẹ́ kàn rí o torí pé kéwì àtò ni àtò bí Islam ṣe tó àfẹ́fẹ́sì àfẹ́fì tó ètò láàrin lọ́kọláya nínú ilé láàrin ọmọ sódì àtìgbà tí interest wa bá wà involve nìkan láàmú àtìmọ̀ pé ẹ̀sìn sọ báyìí ẹ̀sìn sọ báyìí kí ni tìmọ̀ yìí à fẹ́ ṣe four one nine pẹ̀lú ọba rẹ̀ kò lè wáyé kò lè ṣiṣẹ́. nínú táwa tẹpá mọ́ oníkíni àdúà ìbẹ́nu sam. nítorí rẹ̀ gbogbo ibi tá a ti bẹ lọ́wọ́ ọba tọ́lọ́wọ́ ó fi gbà lọ́wọ́ wa òjíṣẹ́ náà bá a tọ́lá sàlàyé rẹ̀ fún wa. tó ní fẹ́ bá ti pẹ̀lú tán a bá ti tàdúrà láti kàṣọláàtù tá a dẹ̀ ṣàdúrà fún káwa náà ṣe tiwa. oníká tó mú un wá àlèyàn náà fúlà kábẹ̀ náà tí wọ́n bá ti ń pè é tí wọ́n bá ti pè é lọ́jọ́ ẹ̀ṣẹ̀ kọ́ ọmọ kó tó di pé agbẹ́rùn ló kábẹ̀ náà ká tó sálámà ká tó sálámà á sọ̀tọ̀ láti fóyí iṣẹ́ mẹ́sàn-án gbogbo ìgbà tó bá dẹ̀ ti sọ̀tọ̀ láti fún tàbí ṣe sí kébìkan pàdé àkọ́ọ̀sọ̀ nígbà tó ń kò jù tó ń kọ́ sàrẹ́dẹ́ ní pẹ̀ṣẹ́wò onítọ̀ ọba ti ṣe tán oníwà bẹ̀lọ̀ bẹ̀lọ̀ tọ̀ ọba ti bẹ̀lọ̀ yóò fún ọ. nínú lórí kọ́ ẹ̀sìn bẹ̀ aláwọ̀ ẹ̀yìn asàlùkà ìyá mẹ́ka ń tọ́ lọ alẹ́bí láìlá ìlà àǹtà أحد صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ọ̀sà ọ̀sà ọba adẹ́dà níbo ṣe ní. ó ní kọ́ kì í sẹ́yìn nìkan ó ń tọ́ bá wọn sùn dáadáa bẹ́ẹ̀ ó ní láàjù bẹ́ẹ̀ kílẹ̀ tó mọ́ ó ní bẹ́ẹ̀ gbogbo eré opportunity nìkan wa kí ni tí a bẹ̀ lọ́n lé lórí bá a dẹ́dà má jẹ́ kí ìsìláàmù ni ó dojú rí torí mùsùlùmí tí ìsìláàmù rẹ̀ bá ti dojú rú ayé àtọ̀run rẹ̀ ti dojú rú nù ó ní bí òjíṣẹ́ náà fún àrọ̀ sọ́là kí ni máa fẹ́ kí ni máa fi kí ni máa tọrọ nínú aláma yá mọ̀ kọ́ni bẹ́ẹ̀ kọ́ló sọ́bì kọ́bì àlẹ́ ìdíní wọ̀yà mọ̀ sọ́bì kọ́ló sọ́bì kọ́bì ìrọ̀tọ́ àdì. ìwọ̀n ọba tó jẹ́ pé ẹ̀mí ẹ̀dá ọmọ yí bó ṣe rù wọ́n ni ọmọ nì bọ́ba ti pọ́ ọba ti fẹ́ jẹ́ kẹ́ẹ̀mí tèmi ó wù ilẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ wọ́n bá tí máa darí ẹ̀mí ẹ̀dá síbi tó bá wù darí rẹ̀ sójú ìtẹ̀lófin rẹ̀. ìfẹ́ inú lè máa jẹ́ ká máa wò wípé ah tí mo bá ní mo ṣe kinní ìfọmọbìnrin lọ́fẹ̀ẹ́ di bí ìgbà tó yẹ pé ọ̀dẹ̀ ni mí but ṣé ẹ̀sìn kàn ó mú wa láti tẹ̀fẹ́ inú rẹ̀ mọ́lẹ̀ láti ṣe kíni ṣe tọ́lọ̀ ìwọ ìyàwó wọn à ah, ṣé tí mo bá ṣe kíni ṣé kò ní dàbí ìgbà tó jẹ́ pé ọmọkùnrin fẹ́ chance mi rárá bọ̀tá àlè ṣètò àlàálà ó mú wa torí títa ni torí tọba adẹ́dà ló fi jẹ́ pé ọ̀nà ní téèyàn fi rí bíbọ̀ àti àti kíni ààbò nígbà tí nǹkan bá di kàráìnì dá ìwọ bá dẹ́dà wọ ọlá tí mo ṣe báyìí torí tiẹ̀ fún ọkọ mi ọkàn mi gbogbo ẹni lórí ṣùgbọ́n mo fi owó tí ó rè rẹ bá ti ṣe kiri ìrẹ rọrùn subhanallah pẹ̀lú rọrùn torí òṣè torí tiẹ̀ torí ti kíni torí tọba dẹ́dà tọ́ àrí ẹ̀sìn kọ̀dẹ̀ lálàá ńgbà tí tọkọtaya bá mọ̀ pé tọ́ àlẹ́ ní ẹ̀sìn kọ̀láàlà ní tí máa bí tanafus wọ́n máa díje ni níbi wọn ó ṣe síbi ọba adẹ́dà láàrin ara wọn ó ṣe báyìí dáadáa fún mi èmi náà ó ṣe dáadáa ó ṣe nǹkan báyìí èmi náà ó ṣe nǹkan báyìí ní ti dáadáa kò ní jẹ́ yí pé àwọn á ki kí ẹ̀mí wọ́n gbọgbẹ́ lórí ara wa àti bára wa jẹ́ kan wá ní ọrùn. pàápàá jùlọ nígbà tọkùnrin bá ti ń fẹjú mọ́ta ilé ọ̀jọ́ lé wọ́n bẹ ọmọ ìyá béèrè lọ́wọ́ àwọn àfa wípé àti súnmọ́ ìyàwó òun ìrọ̀rùn lọ́rùn torí ara òun ìdí ẹ̀dídé wọ́n sọ̀rọ̀ máa ń òní tó ń bá ti ń wo èyí tó jẹ́ wòkú tó jẹ́ haram yóò yọ báraka èyí tó jẹ́ halal yóò yọ kú lára rẹ̀. wọ́n ní tẹ́ẹ̀sì kò tẹ́ẹ̀sì ẹ̀ ju ọjọ́ kan lọ tó fi bọ̀ ọ́ kò padà. kó tó di gbàyàn kí ni òkú jẹ tán nǹkan dẹ́wà lọ rẹ̀ tí mi wà tọ́ra twenty seven thousand naira ni wọ́n ń ìpè kára ó le kó le kò tẹ̀lé kò ní ìdí èyí títí farò ló ṣe fún gbogbo ìwòkuwò tó ń ti wò sẹ́yìn ó dẹ̀ kájú kú o ọlọ́run dẹ̀ pé kí ní ìdíje lẹ́sẹ̀kẹsẹ̀. díẹ̀ ni nínú ọgọ̀rọ̀ àwọn nǹkan ní ìtọ́ ń ṣẹlẹ̀ dẹ́ òbí jẹ́ pé kẹ́sìrẹ́ ti tẹ́wọ̀bà àmúwá kí ni mo ṣe tẹ́wọ̀bà gbogbo wa kọ́ mọ́ ṣọ̀kọ́lọ́kọ́ yìí ti fà kí ló jíṣẹ́ lọ́sàn àṣọlá ládùá àná àwọn máa ń fi ní min sharri sam'i wà á fi ní min sharri basari wà á fi ní min sharri qalbi wà á fi ní min sharri lisani wà á fi ní min sharri maniyyi la hawla wala quwwata illa billah wọlọ́wọ́ bá wò mí sàn kúrò nínú àbúrú ahàmì. aburu etí mi gbọ́kúbọ̀ kì nìkan kéèyàn fi ọ̀rọ̀ bọ́ ọ̀tọ̀ ní táwọn ẹni ẹlẹ́ni ń sọ ọ̀tọ̀ ní tí wọ́n tù sí aburú ni káàkiri gbọ́ nínú etí mi kí náà kí wọ́n náà wà mẹ́jọ tẹ̀lé sí i wọ́n á fi ní iṣẹ́ kálí ọ̀tọ̀ ní tí wọ́n sọ ọ̀tọ̀ ní tí ń gbà lérò ọ̀tọ̀ ní tí ń jẹ oúnjẹ oúnjẹ lọ́sàn àti ẹ̀ ojú gbogbo kú ọ̀sán àwọn ẹ̀yẹ lẹ́nu kò dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa dẹ́kẹ̀ lọ kẹrin wọ́n á fi ní iṣẹ́ kálí tí wọ́n á máa fi kù yàmí ya òmísàn kúrò nínú aburú àtọ̀ mi àtọ̀. kára rẹ̀ máa dìde sí haram orí burúkú tó tó kí ni máa bí ìwòkúwò alágbọ̀nyé ẹ̀ńtọ́lẹ́sì ìyí máa ṣọ́ ojú rẹ̀ ni ṣódìgbà tó bá bọ́ta nísìn kó tó ṣọ́ ojú ẹ́ ètò wọ́n jù nísìn tí ó dẹ̀ ní gbogbo àwọn facilities ìfá ní oṣù tó tẹ fifteen thousand naira fóònù gbogbo nǹkan bá fẹ́ rí lórí burúkú láyé lórí bu mẹ́rẹ̀ẹ̀rin ayé ibẹ̀ ń bẹ̀ tí ó tún bẹ̀ gbogbo nǹkan bá fẹ́ gbọ́ lórí burúkú tí ò ní ìdí láti kó ònú kọ̀rọ̀ yàrá rẹ̀ ibẹ̀ ń bẹ̀ àtọkùnrin àtọkùnrin. làwọn afáàfù sọ pé kó o tó ti ṣe bá súnmọ́là pàṣẹ láti fún ìṣẹ́ náà sọ́là wá mọ̀ pọ̀ bá a dẹ́ta ń wò ẹ́ lókè o ọwọ́ tẹ ṣàkáǹtì fún ní gbangba ajọ́ òfin dàríyàmù àti ntọ́ ọkọ àti ntọ́ ọ̀ka àti ntọ́ òrò àti ntọ́ dákú. àgbọ̀dọ̀ ṣọ́ra àgbọ̀dọ̀ ṣọ́ra kí ni máa mú ọ ìsúnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú kí ni. pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ọrụ Quran tó ọba yòrò pé á mo ti àwa ti yòrò tán ó kéré tán po kan lẹ́yìn àṣùbà bóyá ṣíìtì mẹ́rin tọ̀rẹ́ náà ti ṣì wà ń gbà tó ọba lè jù fún ní ìmọ̀. nírọ̀lẹ́ make ìpọ́ ọkọ̀ àríyé tọba yẹ kí ọjọ́ kò rọrùn láti kà wọ́n ẹlòmíràn tẹ̀ka ṣíìtì kan tàbí ṣíìtì méjì tí ó fi jẹ́ pé ńgbà tí fi kí ṣáàjì tí ó ti fi kí ni tí ka jésù kan dìde lóòrùn ọkọ̀ jésù kan ṣíìtì kan rákà kan mẹ́wàá ọjọ́ mélòó jésù kan òtíkà jùsù méjì nù láàrin twenty four hours láàrin fifteen days ó ṣe kíni ọ̀sán kùránì kalẹ̀ kí làwọn sàbẹ̀ máa ṣe àwọn sọ̀rọ̀ ẹni tó bá fẹ́ sọ kùránì kalẹ̀ wọ́n máa ń ṣọ́ ibi tí ó ti sọ kùránì kalẹ̀ torí pé báràkà ó sọ kalẹ̀ láti ṣe pé kíni fi gbogbo wọn fi jókòó kí wọ́n máa bẹ́ lọ nínú ilé tí bá lé ilé bá fẹ́ parí kùránì báyìí gbogbo àwọn ọmọ inú ilé wọn kó wọn jọ àti àwọ̀ ọ̀yá ìwọ́n àbẹ̀ lọ. ìwọ́n tó dìde lóhùn tọ́n kakọ̀rá nílò ọmọdé náà bá wọn náà bá àtìyàwó àtàwọn ọmọ mi àti tí ń mímí àti tí òun mo fàlẹ́ ọ lọ́wọ́ wọ́n ló lè bá mi sọ wọn bá ń tọ́ wọn sọ́nà mọ́jẹ̀ wọn ó sì ṣe o mọ́jẹ̀ wọn ó ṣe ti wọn lọ́tọ̀ o jẹ́ wọn ó rí ṣe jù mí lọ débi pé a rí nínú àwọn sálà ìyàwó àtọkọ wọn bí wọn bí ma méjì. tí àwọn bá dìde ní àkọ́bẹ̀rẹ̀ òru tó bá fi sàá ìgbà tí ọba sùn yóò jí àwọn ọmọ yóò jí ọmọ kan náà àwọn ọmọ òun náà gbàdé àárín ìgbà tó náà bá fẹ́ sùn yóò jí ọmọ kejì òun náà gbàdé the last part ọkọ ni wọ́n jì òun náà parí gbogbo ẹ̀ torí wọ́n tún lọ sólè ìlà yìí yóò wá sí kó gbogbo yóò ṣàdúrà fún gbogbo wọn ìgbà tí ọ̀kan wọn jáde láyé wọ́n wá pín síra wọn kí àárín rẹ̀ má bàa ṣòfò èkejì náà tún jáde láyé wọ́n tún pín bẹ́ẹ̀ nígbà tó wá yá ìyàwó náà jáde láyé wọ́n á kú bàbá yìí nìkan wà ní tọ́ èyí tó pọ̀ nínú òru òun tó bá ti lọ́ra fún díẹ̀ tó ti di pé ó di àárín òru báyìí tó bá ti dìde ó ti lọ́ọ́ bá sùn wá connection láàrin sánmà àti ilẹ̀ kọ́mọ́kò ní olè wọn. kùránì kíkà ọ pàtàkì nínú ilé kì í jẹ́ kí báràkà òkú nínú ilé kì í jẹ́ kó orí burúkú wọnú ilé kì í jẹ́ kí ìkẹ́ ọlọ́run ọba kọ́mọ́sí nínú ilé kì jẹ́ kí inú ilé ó dojú rú. kì í ṣe ìrìnlẹ̀ kan àbùkárù sọ̀dá àti o ó pàtàkì ó pàtàkì kò sígbà kan tó jíṣẹ́ lábẹ́ àtúnà subhanallah wa bihamdihi nìkan kìí nǹkan tó kéré ládàá rẹ̀ àti oníire tí ń fà ẹ̀dá subhanallah subhanallah wọ́n bí hàmdù lórí olójìṣẹ́ mẹ́fà tó bá ní káàkiri ní gbogbo àárọ̀ àti ọ̀lẹ́ ọgọ́rùn. ètò àti jókòó yìí láàrin ìṣẹ́jú márùn-ún láti parí rẹ̀ subhanallah wa bihamdu subhanallah wa bihamdu subhanallah wa bihamdu subhanallah wa bihamdu láti sọ̀wọ́ kò ní. ó pàtàkì kì í ṣe ìyẹn nìkan ká máa wá agbègbè tá a máa rìn sí ká máa ṣọ́ ibi tá a ní sí ọ pàtàkì ìwà kìí gbé yẹn mọ́ra wọn. tó o bá múrin tí wọ́n nípa ayà ọlọ́run ọba wọ́n ń ṣọ́ ìwọ ọba adẹ́dà wọn ò dẹ̀ fẹ́ kó sínú wàhálà ọkàn tiẹ̀ náà fà wọn ìwọ náà fẹ́ kéèjì kí ló máa rẹ́ra yìí ó ń bá ojú ìdí òjíṣẹ́ mẹ́ta àfúnná tọrọ ó ní wọ́n dín náà sákà máa àlẹ́dú náà yẹ di ẹ̀wọ̀n náà lọ́hùn ó ní ìlà bàdá àti wọ́n dà ṣe yòrìdú náà wẹ́jà wọ́n náà tẹ́ àdó àyìnlẹ́ ka àná torí ìdúdú iná kan láyà ti dúnìyà wọ́n náà tó tẹ́ من أغفل قلبه عن ذكرنا واتبع هواه ó ní wàkánà amúrùhù fúrútọ́ àwọn tó jẹ́ wípé tí wọ́n mú gbọ́ nínú ọ̀rọ̀ wọn àtọ̀tán àtòru ni wípé kí lọ́lọ́run bá bóòlù ọlọ́run bá ṣe ní àṣẹ wọn ò ní ṣèfẹ́nu wọn ò ní ṣèfẹ́nu tú ọ̀rọ̀ wọ́n ṣàlàyé rẹ̀ erékéréké wọ́n máa gbìyànjú àti mú lò ìbá lé fún wọn tí wọ́n máa ṣe àwọn tí kò ń sùúrù pẹ̀lú wọn. láti máa rìn mà. àwọn tí kò mú sùúrù pẹ̀lú láti máa rìn mọ́nà. ọba adẹ́dà tún sọ fún jíṣẹ́ lọ́sọ̀ àtọ́nà láti àdó àìnáka àná má ma má wò wọn bí tí kò rẹ̀ kó lọ́dọ̀ wọn bá máa wọ gẹ́gẹ́ àwọn ni kò máa sún wọ́n sọ pé torí ta yé ìdíyẹn tẹ̀lé ayé ti kọ́ wa pa wọ́n tù rárá o àwọn ní kọ́ máa wà pẹ̀lú gbogbo ìgbà. Abdullahi Abdul nígbà tí wọ́n sọ ọ̀dọ̀gba ní Mẹ̀dínà kó gbogbo àwọn àfáàjọ ó ní ẹ máa rán mi létí ikú ó ní tí wọ́n gbélé mi lọ́wọ́ yìí ní sàkáǹtì rẹ̀ kò kò sẹ́ni tó lè lọ́jọ́ ìyọnu àti ìgbàwò kẹ́nìkan wa máa rò wípé tọ̀ ó ti dódọ́dọ̀ wa báyìí bó ṣe wàhálà á ṣe kò sí ń bẹ̀rù. torí aráàlójọ́ rẹ̀ ń gbangba ajọ́ tó ń jàjà wọ́n wá jọ dìde sí kí ni ìfẹ́kẹ̀ tí wọ́n máa ń sọ̀rọ̀ rẹ̀ ẹ̀rọ pé ọ̀rọ̀ àwọn sàbí ni wọ́n sọ ṣé sàbí ni lá ṣé sàbí ni yake tsari kuma kuma da abulazu yake tsari tàbí aláwọ̀ pẹ̀lú ìgbìyànjú tó sì látara pé kí ni ojú ojú ilé ọ ló fi jẹ́ pé olóyún tó bá dẹ́dà bá fẹ́ tọ́ sọ́nà àwọn tí ó fi tẹ́lẹ̀ wá yóò jẹ́ àwọn tí wọ́n máa rán alẹ́ sí àwọn tí wọ́n máa sọ fún yí pé lẹ́wọ̀dáàmì rẹ̀ lẹ́yìn máa ń kánlẹ̀ ìlẹ̀ lẹ́wọ̀n dáhùn yẹ̀rẹ́ mà kánà ilé tọ́ba jẹ́ pé ń bẹ́ẹ́ fẹ́ nìkan lọ láéláé ni kò ní kà ọ́ sẹ́yọ́ yọ́ máa ṣe kíni tọ́ba ti dánwò rẹ̀ báyìí ìgbẹ̀yìn kíni gbẹ̀yìn kíni. لأن المرء حديث بعده فكن حديثا عفنا لمن وعى gbogbo wa la dìtàn ká jẹ́ ìtàn rere ká tó lọ. àwọn kankan wá pàdé. Bàtà ń sọ̀rọ̀ nípa àrin àjò ẹ̀dá. Àní àwọn eré àkàn wà tá a gbọ́dọ̀ sọ, tá a bá sọ, yóò fa kí nǹkan jò. Kí ni a gbọ́dọ̀ sọ ojú? òní kọ́kọ́rọ́ ọ̀nà a sọ ẹnu wa a gbọ́dọ̀ ṣọ́ra kò sí tí ó lè fẹnu sọ kìí ṣe gboyà lórí burúkú ni kò sẹ́ni tí ó lè sọ sí wọ̀lọ́ kìí ṣe gboyà ẹni tó gbóyà lẹni tó rí aburú ẹ̀mí bọ́ bá wọ̀ jáde lọ sí èmi ò ṣe ẹ̀ tó bóyá nù. oní kọ̀ntrol lórí ẹ̀mí rẹ̀ láti ṣe dáadáa. Orúkọ ẹ̀dùn máa ó ti dé lóore ní ara oorun ìtọ́ ọba fẹ́ sun nínú sàárè ọgbọ́dọ̀ pamara rẹ̀. Ó wá sáré dìbò. Ó sáré dìbò. Kí ló kọ́kọ́ lọ sí? Ṣé tó ti ṣe lọ́nà sílà ní àpò? Oníkàpọ̀ ọwọ́ wa tọ́ra méjèèjì tọ́ra àmọ́bi tí ó dé nígbà tá a sùn tán àìmọye wọn bá ti gbójúlò wọn bá abẹ́rẹ́ ọ̀kọ̀ọ̀kọ̀ tọ́wọ́ bọ̀ òfin tí ò dúró òfin tọ́wọ́ rẹ̀ mí àlàtọ́wọ́ rẹ̀ mí dára dẹ́. mo kọ pé èyí ò tẹ́ ní owó òde sọ ọmọ tó ń ṣẹlẹ̀ nígbà tó sùn kí ló ṣiṣẹ́ náírà sálàmù sí káfíń wọ́n kọ́ wa tán wọ́n kọ́ wa pé oníkàkọ́kọ́ fọwọ́ ni ó ní bàtà bá fọwọ́ náà tán ó ní bí ká ṣètánì máa sùn sí ni tá a bá ti fẹ́ sùn torí kó lè ní access nínú ọpọlọ wa torí imú já sínú ọpọlọ kí ló ní ká ṣe ó ní ká bu omi ká fà símú ká fẹ́ síta ká tún fà símú bẹ́ẹ̀ ká tún fẹ́ síta ó nílẹ̀ mẹ́ta ó ní àìsí ọpọlọ ó kílẹ̀ àwa lẹ́sẹ̀kẹsẹ̀ subhanallah ṣáàkì ló máa tẹ̀síwájú ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tẹ̀sí báyìí. àpò ẹgbà náà ọba adẹ́dà ti fún ọ pé kí ló sọ onítọ̀ ọba jí ìyàwó rẹ̀ pẹ́pẹ́pẹ́ tí ọba tètè dìde. dìde lùkì ẹ̀ kọ́kọ́ mọ́ráká méjì wá tọ́ba mọ́ráká méjì yẹn wá sọ́mu kó tún stabilize o lè wá bu omi kó o bu wọn lójú yóò dìde pé ọ̀yá yá sí àtúnṣe níwájú ọba rẹ̀ wọn nínú àwọn ọmọ àyà wọn rojú ara wọn títí kẹrin tọkọtaya àwọn afáàbí wọn lè ṣe é máa ń jọ kí wọn pọ̀ lóru wọn máa ń wọra wọn ṣe máa ń jẹun pọ̀ wọ́n wòrà wọ́n ẹ̀ àwọn máa ń ṣe tẹ́lẹ̀ pátá pọ̀ ẹ̀ka kàkà tí ẹ máa ń wọ ọ̀pọ̀ tí ẹ tún lùpẹ̀ lára yín tó sí gbogbo ilé wọ́n ti kírètì wọ́n ti tẹ́bẹ́ fún tààlà ọ̀ṣọ́bà ọ̀ wọ́n wá ń lùlù fún wọn ìjó rẹ̀ ni wọ́n ń jó kò sí ṣàtúkọ̀ gbogbo ẹ̀rù iṣẹ́ náà sọ̀rọ̀ àtọ́nà ní máa bá àwọn ìyàwó rẹ̀ ṣeré ní máa bá wọn ṣeré ní máa bá wọn ṣàwọ̀dà tí máa bá wọn tagi ara rẹ̀ ni. Ara rẹ̀ ni. Ní máa bá wọn máa ṣeré. Ní máa fà wọn mára. Gbogbo eléyìí, ní máa rọ ọkàn ní ilẹ̀ máa mú kí àánú ọlọ́run sọ̀kalẹ̀ sí ilé àṣekáyọ̀ wà gbígbà lọ. Lórí àwọn ọmọdé, ó gbé wọn, ó kí sí wọn, ó ṣe gbó. ọ̀kan nínú àwọn àgbàdo ẹ̀yìn máa ń kí àwọn ọmọ àìmọye wọn tẹ́lẹ̀ ní inú ráàyè fún wọn náà ṣe ráàyè fún ráàyè fún wọn náà ti yọ àánú fóònù ara bá ọmọ wọn àfàwọn pa wọn àtàwọn ọmọ kéékèèké ìyẹn fúnra ara ọba ti ń ṣe sábà bí àánú kí ọ̀yàn ó O lè ṣàánú rẹ ọ̀sán náà ọmọ òrukàn èmi náà ṣàánú rẹ sọ náà wà ní kankan ó náà wà ní kankan àti Tinubu lẹ́gbẹ̀ẹ́ ò náà wà ní kankan. àìmọ́ túnṣe Kama máa ṣàṣà àṣà ìbò èmi mo nínú ilé mi ò so bó bá ṣe wù mí ni mo ṣe ń bẹ̀ á síbò láwà mọ́sí tán ilé ìta ni tí kò ṣe wàhálà ṣe ń bẹ̀. kẹ́nìkan wá ní bó ṣe wù ú wọ́n sì ń dìkan nítorí túmọ̀ sí ni pé ọba adẹ́dá ò ní ọwọ́ ń gbin eléyìí o kò ní sí ènìyàn rẹ̀ èmi ni màá dìtà mi. aṣọ ìròyìn wa aṣọ ẹnu wa aṣọ ìwòsí wa gbogbo nǹkan wọ̀nyí a máa ṣọ a máa bẹ̀rẹ̀ àwa o bàbá adéla ti sọ fún bẹ́ẹ̀ni ìsánú aláìlẹ́sìn yìí bàtí ọ̀ wọ́n lè wọ́n á lọ kọ́ ọmọ àdéhùn ọ̀kan náà àwọn ọmọ yàrá ó jẹ ayé oríṣiríṣi mọ́nàmọ́ná yẹn ló ṣe tẹ́lẹ̀ ó ṣe gbàsílámù báyìí ntọ́kọ́kọ́ sọ fún ìyàwó rẹ̀ ó ní pé kó bójú àfa ibi tó ti mú ìdá oní bàbá ọgbọ́n sẹ́gbẹ̀ta wọn ni mò ń gbọ́. ó lóun ṣe ìranù dé pé pé tóun bá róbìnrin báyìí ó mọ̀ bó ṣe rí nísàlẹ̀. ó ṣì ní ọgbà rúùn kankan pẹ̀lú òun mọ́ ní kíni ó ní òun máa ń tẹjú mọ́lẹ̀ báyìí òun máa ń ṣe gọ́dọ̀ lọ́sọ̀ torí pé òun máa burú tó kó bá wọn. wọ́n wọ ọ̀hún gbólóhùn tó sọ fún ìyàwó rẹ̀ níyàwó rẹ̀ máwọ̀ rẹ̀ torí ìyàwó náà jáde ayé ń tẹ́lẹ̀ ah UK US Italy gbogbo ẹ̀ wọ́n máa ń fò lókè ìbọ̀ sọ fún ìyàwó ìyàwó mo gbọ́ yìí fúnra ara ìyàwó lòun náà gbé sí ìdíkí ó yé àtún àlìkìyàwó àlìkìyàmà wa ṣe kọba adẹ́gàwó lè forí jì wá ń tá a ti ṣe sẹ́yìn. bẹ́ẹ̀ ni sọ́nà àlàyé kì í bọ̀ sí ọ̀ wọ́n lọ́wọ́ ẹ̀kọ́ máa bí ọ́ kì í sẹ́yìn nìkan kéèyàn má fojú di ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bọ́ wọ eléyìí náà ni torí pé kí ni tàkùtì àṣetàn nta àti sẹ́nu páńpẹ́ tó fi mú ìwọ sókè òkè sókè tí ẹ̀ka tó tóbi dá gbogbo ntọ́ ọba ti rí lẹ́sẹ̀ gbogbo ẹ̀ kó kéré tó. Ntí bí ntá máa fi fi ẹnu húkù tá a fẹ́ jù sódò fẹ́ já ẹni ló ti jẹ́ fún àṣekáyì wọ́ra tẹnu wọ̀ná àti wá bọ́ọ̀dù ní rọrùn nígbà tí ẹja bá lóun fẹ́ mú nǹkan tíntín ní oúnjẹ tí ikọ̀ bá hà lẹ́nu yọ bọ̀ bọ̀rọ̀ kó tó bọ́ lóde lọ́nkà sùn. bó bá ti bẹ̀rẹ̀ báyìí àti wá túbá kò ní rọrùn mọ́. Màtí sọ instant wò orí kìíní ló ti bẹ̀rẹ̀ social media láàárọ̀ lọ́sàn lóru facebook whatsapp oríṣiríṣi oríṣiríṣi ibẹ̀ náà ti pàdé pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin. ilé ti dàbò kìí tó obìnrin nìkan ni ó ń ṣẹlẹ̀ pọ̀ lọ́kùnrin ìyàwó ló pariwo síta ṣé ẹgbàá ní ọ̀pọ̀ ní kí ló tún dé wọ́n ní à ọkọ̀ òun ọfẹ́ máa fi aláàtọ̀ bàrọ̀láàbíà ó ní kálùmọ̀tì hàk yọ̀rọ̀ àdìdí alábáàtì kéèyàn máa fi òdodo ọ̀rọ̀ kọ́ máa fi wá àwáwí láti fi ṣèbàjẹ́ mo ń gbọ́ ó ní mọ́sílẹ̀ ló ló ń fẹ́ ṣe oṣù kan náà ọlọ́run ẹ̀ ṣe sáà ní àwọn ní àṣẹ ìkẹjẹ ń tó mọ̀ bá ṣẹlẹ̀ tán ó ní lórí facebook ní ẹ ti pàdé pẹ̀lú ọmọ tí ọmọ bó ṣe rí ó ní tí ẹ bá ń jọ ń sọ̀rọ̀ báyìí bọ́kọ̀ ó ṣe máa demonstrate nífẹ̀ẹ́jú òun wọ́n máa ń ṣe fáwọn èèyàn àti pé ó tó fún wọn kí lára wá láǹfààní rẹ̀ ẹ ò fẹ́ ṣe fẹ́ ṣe sáníà ni ah, tó fẹ́ ṣe sáníà tí ọmọ yín ọmọbìnrin bá mo ní mùsùlùmí wọ́n bá pè é àwọn ọmọ yín lè máa ń gbè lẹ́yìn wọn. wọ́n yà á mọ̀nà sọ ètí bẹ́ńlẹ̀ yìí ìjà sọ náà tí ọmọ tó rí ire lọmọbìnrin wá fún ọ kò sọ pé wọn máa ń ṣèyàwó mi wọ́n sọ fún ọ pé nínú àwọn sísà eléyìí ẹni ire wọ́n jáde nínú ire ẹni ire ló bí báyìí báyìí báyìí báyìí ó ti jẹ́ kó wọn bọ̀ bá ọ sọ̀rọ̀ bó bá tiẹ̀ jẹ́ wípé kéyìn obìnrin lòún ń ṣe ṣé tó kùn ọ́ ni wọ́n ọ́ dẹ̀ ṣèwádìí rẹ̀ dáadáa ó tó dà yìí tó ọmọ yìí. obìnrin tí ní ìrọ̀pọ̀ òun déètì lórí Facebook wọ́n fẹ́ẹ̀ lè bí lọ́mọ kò dẹ̀ mọ gbogbo eré. bẹ́ẹ̀ ló máa yà orí Facebook náà ti rí ọmọ Amẹ́ríkà wọ́n bá bẹ́ẹ̀ mọ̀ àti láti múra ni wọ́n bá ní àà ṣe ìpínlẹ̀ ọmọ yín tẹ̀ máa ń bá sọ̀rọ̀ ìgbé kó ṣe má lè kó ṣe má lè òjìjí ní lé káwọ̀ mo ló òjìjí kí ni ìtumọ̀ yẹn òun náà bá ó ti yóò fẹ̀ ẹni tí ò ní ó ti yóò fẹ̀ ó ní bàbá ẹ má dá wọn lóhùn wọn máa dá àmà nílùú <laughs> mo ní jẹ́ náà dá àmà dárí ọmọ wa yàgbọ́ yìí. ó ṣe fún mi ní nọ́mbà ọmọ yẹn. ó fún mi nọ́mbà rẹ̀ ó sẹ́ni fún àwọn èèyàn ní Amẹ́ríkà ẹ dákun ẹ bá ń ṣèwádìí lórí àwọn ọmọdé. Subhanallah. Kìí kó ti jágbàlagbà nìkan, ó ti bímọ. Kìí kó ní Ìsìláàmù kankan lọ sí. Ó nìkan lọ fẹ́ ṣe bí ẹ̀rìn lẹ́sìn nínú fámìlì wà ní káfá lọ tuwó jọ yóò ṣe lọ sí amẹ́ríkà yóò ṣe wá àwọn òbí náà tí wọ́n gbọ́ yín kí ni wọ́n ṣe ọmọ àwọn ti fẹ́ lé ìkẹ́ wọ́n wà bí wọ́n ṣe tuwó jọ yóò ṣe lọ sí amẹ́ríkà tó bá dán ní ìsìn yóò wà máa fa àwọn àbúrò rẹ̀ lọ́lọ́kọ̀ọ̀kan ìmòrí nù. sísàmì dọ́wà ní us lọ́wọ́ sọ pé bàbá bọ́yìnà ẹni tọmọbìnrin yìí bá fẹ́ fẹ́ lóòótọ́ òun ni kó ṣètò bí ọmọkùnrin ló ṣe wá sàn tó bá wá wá sàn kì í ṣe yẹn nìkan o mo ní mò ń gbọ́ ó ní ó lè jẹ́ kúkú ní àwọn àṣírí o tàbí kó máa fa bọ́ o mo ní kí ló sọ ó ní à àwọn èèyàn kó sí irú bẹ́ẹ̀ tó pọ̀ nígbà àwọn débi tán ọ̀tọ̀ ni tí wọ́n ń pè àwọn ni wọ́n wá ń fọ ń dáwúrà fún ọmọbìnrin yẹn àwọn ni wọ́n máa fọ abọ́ àwọn ni wọ́n máa fọ àwọn máa wẹ̀ fún àwọn ọmọ rẹ̀ wọ́n máa ṣe kíni ní ah, à ṣùgbọ́n gbélé ṣùgbọ́n dẹ̀ ń jẹun nǹkan kan ó ní gbogbo àwọn píkṣọ̀ tí wọ́n wá ń pèsè fúnra wọn nílé yẹn wọ́n wá rí kó ti di ó ti di axe ó ti dòdì ó ti di opposite mo ní <laughs> ní amẹ́ríkà yín bẹ́ẹ̀ náà wọ́n ní bẹ́ẹ̀ ah, ní ní ìyọ́ tó ní à bàbá kí máa padà sọ fún kò ṣe bẹ́ẹ̀ lọ́hùn bá kó bá a lẹ tí o tiẹ̀ ṣe é ti kára lórí ọ̀rọ̀ yìí ó di gbọ́n yìí tí o ṣe wádìí ó di gbọ́n yìí. at least ẹni tó wà ní gan-an tó fẹ́ fẹ́ nígbà ò ṣe é ti kára tán ó tẹ́tẹ̀ ṣèwádìí lórí rẹ̀ kí Islam sọ ó ṣèwádìí irú obìnrin wo ni àwọn wo lórí mọ́ ilé wo ló ti jáde kó ẹni tó orí nìyẹn ẹni tó ò tiẹ̀ wá rí pàápàá subhanallah kó tó di wípé ó kúrò nínú àjàrà yẹn subhanallah dùá àtòrísì rísì kọ́ńtẹ́nì òkè níbo ló ti kú sí àbúrò social media rẹ̀ òun láì bó ṣe máa ń kọ̀mẹ́ǹtì lórí lórí lórí pósì wọ́n máa ń kọ̀mẹ́ǹtì dáadáa aṣọra nǹkan kan tó wá pàtàkì tá a gbọ́dọ̀ mójútó wọ́n wá ọ̀hìn. ikú súnmọ́ ẹnì kọ̀ọ̀kan wájú bá a ṣe lérò lọ ta ló ní garanti pé òun ò kò bí ta ló ní garanti pé òun ò sùlẹ̀ ta ló ní garanti pé òun ò dọ̀la. isi ndembele yin ku ojukwu lọ yanu sari ndembe kọlọ ya waya ìbéèrè nu sari ndembe kọlọ ti so yọ fún wa ewu wa mbẹ kọlọ ya waya gbogbo ilé musulumi ọmọ arò wo yọ ọmọ arò wo iléeṣẹ́ ṣì dùn láàrin lọ́kọ́láya ọjọ́ aṣọ àkáǹtì fún bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ sí gbogbo ilé pàtàkì tọmọ gbogbo nǹkan tá a ṣe á ṣàkáǹtì fún gbogbo ẹ̀dá àmójútó a máa múra fún ikú ní gbogbo ìgbà àìbá àmọ́ o kí ló ṣiṣẹ́ lọ́sọ́ àti ọlọ́mọ tó bá ti ṣe kọ́ mọ̀ kó tó di kó ṣe tẹ̀sílẹ́tẹ̀ lè ràn máyé ẹ kírun bí ìgbà tó yẹ pé ti jẹ ìrẹ́ńkì bí ìgbà tí ẹ̀ ní kí ni mọ̀. ẹṣẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ìrántí-ikú ẹ ṣọ́ra fún tí ó wà dàgbà mọ̀ fún yín. kátó sálámù duhari ó ṣe lọ́rùn àyè alamu ni a'udhu bika min adhabi jahannam wa a'udhu bika min adhabi al-qabr wa a'udhu bika min fitnati al-mahya wal-mamat wa a'udhu bika min fitnati al-masih ad-dajjal alamu ni a'udhu bika min al-ma'sam wal-maghrib gbogbo ilé a máa ṣèrántí rẹ̀ ń gbogbo wa káwa ní kankan commitment kan mùsàáràkà kan tá à ń ṣe lójú ọ̀nà ẹ̀sìn tá a nípa tá à ń kó ń bẹ̀. ó lè jẹ́ ìdásọ̀rọ̀ mẹ́ta à ń fọlẹ̀ ó lè jẹ́ rárá àwọn ẹ̀ nǹkan tá a jẹ kù à ń dà á lẹ̀ fún àwọn ewé láti jẹ ìfọdọ̀ kọ́tù jàríyà. àwọn ọmọ òrukàn ó ṣe lè wò ó kéré tó ó ní àwọn kankan tá à ń fi tiwọ́ sí wọn tó jẹ́ pé tá a bá sí mọ́ àlàfo ni wọ́n wà ń bẹ̀ torí pàǹtí ká tó lọ́hùn ìjẹ̀rán yẹn yóò máa jẹ́ àlékún dáadáa fún wa wípé wọ́n ń jẹ́ ìránṣẹ́ eré wa tá fi lọ́lẹ̀ ká tó lọ. ọ̀nà ilé lọ rẹ̀kẹ̀tẹ̀ ó lè jẹ́ pé ah, rárá nínú àwọn tá a rí pé ah, ọwọ́ wá gbé di tí lọ lọ́nà kan hmm. twenty thousand là ń gbà àṣọpọ̀ kéré bóyá one thousand naira àti mọ́tẹ́ ẹ̀dá kan bá gbà ẹ̀dá àti ra street fáwọn ọmọlé àyíké street èyí ń lọ rẹ́gúlá tó rẹ́gúlá tó jẹ́ pé tá àyàbá ẹ̀ mọ̀ ààrẹ mọ̀ sí mọ́ àìlàfo ni ó yọ ọ́ lẹ̀. ọba adẹ́dàá ń gbà tó ṣe ọmọ bàkàtà alẹ́ fún mọ̀ọ́sánmá wọ́n á wọ́n máa kí alẹ́ mọ̀ ọ́ sọ́rí. sẹ́mu ò sunkún torí pé wọ́n jáde láyé ilẹ̀ gan òsunkún tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́ ààrẹ tí wọn ìgbà tí afáàlà ìmáàmù Qurtubi ti ń ṣàlàyé ń bẹ̀ àwọn tí wọ́n ń ṣe dáadáa lórílẹ̀ ilẹ̀ ń rẹ́kọ̀dì sámà ń gbọ́ kí ló ṣiṣẹ́ lọ́fà àtúnláńkọ́ ó ní gbogbo dáadáa tá à ń ṣe lórílẹ̀ gbogbo àká tá à ń ṣe gbogbo ìsìnkú tá à ń ṣe tẹ̀síyà tá à ń ṣe ní òkè lágbo àwọn màláìkà ó ní yunmuyunmu tí ń dún láàrin wọn tó bá jẹ́ pé ahamadu yan ló rẹ gbogbo dáadáa tó ń ṣe o ahamadu ahamadu ahamadu lágbo àwọn màláìkà tó bá wá ti di pé kò sí mọ́ sámà wọn máa ilẹ̀ tó ń ti ń ṣe wọ́n máa jẹ̀ ránpẹ́ a amadu ńbọlọ́wà látara kí n lè lójú ilé torí dáadáa kí n ṣe kó tó jáde láyé ó ń ṣe torí ìjọba adẹ́dà ó ń ṣe pẹ̀lú súnà ojú rẹ̀ lójú kò ṣe torí sáárì ni tàbí ṣe agbọ́n kò dẹ̀ sẹ́ńtì tiẹ̀ mà àwòrán àwọn tí wọ́n jọ wà ní ilé jọ gbogbo nǹkan báyìí pàtàkì mùsùlùmí àtàwọn anúlé wọn kò lè jọ níbi gbèsè ayé ọ̀rọ̀ kání tí gbèsè ayé bá ti rọ̀ kárú gbogbo nǹkan báyìí ọba alẹ́dàá ọ̀yọ̀wọ́ sọ̀rọ̀ áwọ̀ òní sí wọ́n rẹ ní lójú torí pé kí ni bí àmọ̀ ọba ni. à ń rọgbà ilé tí ò ní nǹkan ẹni tí ò ní nǹkan kí ló fẹ́ wá lọ́dọ̀ rẹ̀. Akíntání ò ti rí ọ̀pọ̀ òbò déédéé rárá. Àwọn tí ń dúró déédéé ni ọmọ wa destroy wọn torí ni àwọn ní a ni ni ìnira yóò fi pọ̀ fún tọ́jẹ̀jẹ́ tí yóò jẹ́ oníire fáwa alẹ́ ìdúró déédéé gbogbo wa má ṣe nǹkan kan láì wá ẹ̀rí má ṣe nǹkan kan torí fẹ́ẹ́nu má ṣe nǹkan kan láì mọ̀ má ṣe nǹkan kan láì wá súnà òjíṣẹ́ lọ́tà àtọ́nà lórí rẹ̀ àwọn ọ̀fẹ́ bọ́mọ wú ọ̀fẹ́ báyà wí yóò jẹ́ pẹ̀lú àlà ọ̀fẹ́ bínú sọ́kọ yóò jẹ́ pẹ̀lú àlà ló fi jẹ́ pé bọ́ọ̀n bá ń ṣe gan torí ipò ṣe pẹ̀lú àlà ọmọ gbalaga lé lórí mùsùlùmí gbà kóhùn ó ṣàṣe dànù rárá. gbogbo tó bá fẹ́ ṣe wọn pé kó ah, ṣe òun ò dáadáa kan kọ́ ọ lẹ̀ torí rẹ̀. ọgọ́rọ́ nulẹ̀ kọ̀dá lérí ilé. Ṣé àwọn òsì Bá àwọn ìṣẹ̀lẹ̀ láàrin kò dẹ̀ sílé tó tò tó tó láyé. but kí ni wọ́n fi tó wọ́n fi mọ̀ tó wọ́n fẹ̀sì tó látara rẹ̀ oríire ló bí ó bí tayé ló dẹ̀ ti tọ̀ tí ọba sáwọn òbíṣẹ́ nípa àtọ́nà mọ́ sọ pé òun kọ aṣọ ọkọ̀ ẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ṣe ní mọ́kọ̀ ẹ̀ Jibril sọ̀kalẹ̀ alayhi salam onídàgbàdà torí kò lè dá nǹkan ara rẹ̀ sọ kò lè dá ọ̀rọ̀ ara rẹ̀ sọ kò lè dá inú ara rẹ̀ rọ ọlọ́run ò fún ní chance lórí ọ̀kankan gbogbo ẹ̀ lórí tọ́ba rẹ̀ rẹ̀ sallallahu alaihi wa sallam kí nìdí Jibril alayhi salam ní kìí fi òru ṣeré ìmọ̀ jílòrò ọba adẹ́dà máa ń wò ní òun mẹ́ta lára ìwọ náà wò ó máa lára. gbogbo ìgbà ni mo fi ń gbà wẹ̀ ọba adẹ́dà máa ń wò ní mọ́yàn lára ìwọ náà wò mọ́ lára torí pẹ̀lú gbogbo ilé ìpèsè ọ̀kan nínú àwọn ìyàwó rẹ nínú ọgbà àlìjẹ́nà ni tọ́ba kọ̀ pé ọ̀dẹ́ àwòrán kí lè lè túmọ̀ ẹ já wọ àwọn akẹ́kọ̀ọ́ mọ́ra wa lára. ẹ jẹ́ àwọn àwọn kankan láti tán fọ́dà bẹ́ẹ̀ lọ́kùn. ẹ má gbàgbé dáadáa ẹ ti bára ń ṣe ẹ má fi fara yín mára kí dáadáa ẹ kó lè tẹ̀lé kó lè pọ̀ sí. ẹlẹ́gbàdàn àmàbẹ̀ àmàbẹ̀ náà ibi tá a bá ti fi ṣe kọ́lọ̀ fọ́rí ibi tá a bá kú kọ́lọ̀ tún àti ìta àti ìdí ṣe kó bá dẹ́ta fún agbára láti ṣe kọ́ rọ̀ wá fẹ́sìn rẹ̀ kọ́ mọ́ dojú ọ̀rọ̀ wa rú kọ́ mọ́ dalẹ̀ wa rú kọ́ mọ́ dọ̀nà wa rú torí tí ilé bá ti dàrú nǹkan kan tí kọ́kọ́ máa dàrú pẹ̀lú ẹ̀kíni ẹ̀sìn ni ẹ̀sìn gbogbo ìdòdó wá wa wípé kò sí tí máa ń wọ àṣẹ tán tó èèyàn. táàrin lọ́kọ́lọ́kọ́ bá ti dàrú inú ilé ọ̀dà inú ilé bá ti dàrú yóò affect àdúgbò tó bá ti affect àdúgbò tó bá affect ìlú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n ti ń ya ìyàkuyà níta níbo ni wọ́n ti jáde broken homes létí wọn ti máa lámòjútó. ló fi jẹ́ pé a mọ ìgbésí ayé lọ́kọláya pé ẹ̀sìn ni a gbọ́dọ̀ mójútó pẹ̀lú tẹ̀sí àti imani tó yẹ kóró pẹ̀lú máa súnmọ́ lọ́hùn ọba pẹ̀lú àdúrà tó pọ̀ lórí ìrun ní gbogbo ìgbà pẹ̀lú kakọ̀ áàtì àti máa fi bẹ́ẹ̀ lọ́wọ́ ọba pẹ̀lú fẹ́ràn àti ọba adẹ́dá nìkan tó jíṣẹ́ lọ́tọ̀lá àtọ́nà àwọn aráàlẹ̀ àtàwọn tàbí rẹ̀ ìṣesí àwọn eré tí wọ́n ti kọjá lọ á máa fi tára wájú àwọn tá a máa fi ṣe mọ́dẹ́sì eléyìí ò lè ṣe é ṣe tá a bá mójútó ìmọ̀ ìmọ̀ wíwá gbogbo tá a bá fẹ́ ṣe kí lọ́lọ́run bá ní kí ló sọ lórí ẹ̀ kó òdodo ní àti ìmọ̀ ní kákọ́kọ́ wá ká tó máa sọ pá ṣe anything tá a bá fẹ́ ṣe kí lọ́ba adẹ́dà sọ lórí ẹ̀ ẹni tó bá ṣe nǹkan kó tó wá ìfẹ́ inú ẹ̀ ló ti fúwájú yàtọ̀ sí pé kò ní lábàárìkà yóò kó àdánwò nídìí rẹ̀. ìgbà tó ń fi ń bẹ̀ẹ́lẹ́kẹ̀ kó kúkú wá mà kó tó tẹ̀sẹ̀ lọ yóò máa ṣàlékún àlùbáríkà fún wọn lórí tó fẹ́ ṣe yálà gbéyàwó láyà lọ́lé ẹ̀kọ́ ni yálà òwò ṣíṣe ni ọ̀fẹ́ dá sí ọ̀rọ̀ gbogbo ilé pàtàkì ká lè bá àkàn rẹ kó bá rẹ̀ dàgbé àkàn rẹ kọ́mọ́dàlẹ́ ẹnì kọ̀ọ̀kan wá ró kó fi àlùbáríkà tó pọ̀ sínú ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe ní wa ní àbàtà àtẹ̀gùn lọ sínú ọgbà àlùjànnà kó bá mójútó àwọn ará ilé wa àwọn ọmọ wa àwọn ẹbí wa kó fi òdodo hàn wá gẹ́gẹ́ bí òdodo kó jẹ́ alẹ́ máa tẹ̀lé gbogbo wa ntí èso òdodo kó jẹ́ ká mọ̀ nírọ́ kó dẹ̀ jẹ́ ká lè sá fún kó wá pa wá pọ̀ kẹ́ pẹ̀lú bàbá olódodo ní ibi tí ọba adẹ́dàsí àlùkáwà yìí fún un nínú firdaus gẹ́gẹ́ bá ti sọ síwájú òní a máa fi ń ṣe ìjọ omi ọ̀rọ̀ lórí inú ilé ìtọ́ máa ń sábà kan wá láàrin ilé ní pé ìtọ́ yẹ kí inú ilé ó dálé lórí àmójútó má tá a bá ti mójútó àsìkò gan ò sí lọ títí tá a ti lè parí ẹ̀sìn dípò pé àwọn àwa nǹkan ní ìyànbá pẹ̀lú ìmọ̀ wásìkò fún ìmọ̀ abẹ náà lé lórí ọba adẹ́dà ọba àfàlùbáríkà sí ọba adẹ́dà mọ́tà àfàlùbáríkà sọ̀rọ̀ wa. نعم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته